对吧？ Nabi رسول الله صلى الله عليه وسلم لا

tán bá ní sọ́bá close mọ́ni ààyè ààyè mímọ̀ ní tẹ̀fsíìrì iṣẹ́ mímọ̀ ní fẹ́ṣẹ̀ so tẹ̀fsíìrì ní fọ́mà tẹ́wù pẹ̀lú ti kúrò lọ́mà tẹ́wù nìkan ní ìsìn ó ti di gbogbogbò so tẹ̀fsíìrì ká ń dàgbà nínú ààrẹ báyìí ó ti kúrò bẹ́ẹ̀ lójú ayé Instagram ó ti fi kùrúsù ọ̀gọ̀dọ̀ níyà sáṣe pé kọ́rẹ́tà fi àṣìrí ó kú tó ń jáde tó ń ṣe òun náà ni wọ́n wá ní ìtọ́jú òun ló ṣẹ́kù títí bí ìsìn nínú ìbẹ̀ ọ̀rọ̀ orin kò sí tẹ̀síìrì ìwé tí wọ́n ṣe ní ọjà ìwé tí kálukú gbà tẹ ẹrú ẹ̀ ṣé wọ́n ẹ̀ láyé yìí irú ẹ̀kọ́ láyé èyí tá à ń ṣe fẹ́ tẹ̀síìrì ní ìlú sọ̀rọ̀ ọ̀rọ̀ ní àdìkọ́láńtọ́ àlàfẹ́ láfẹ́ fi sóńná ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ والقرآن نزل منجما أقبى الأحداث والوقائع gbogbo ayé àkọ́kọ́ ni wọ́n fún sábàbù ìṣẹ̀lẹ̀ báyìí ní ìṣẹ̀lẹ̀ kọ́nà tó wá sọ ni ó fi yé sọ́jọ́ láti ṣe tẹ̀sí ọ̀hún kí ló lapa lára àjọ lára ara mùsùlùmí ẹ̀rìn ànẹ́bí musa ẹ̀wọ̀n bí ọmọ 70,000 lọ́jọ́ kan ọ̀gbọ̀n ṣé bẹ́ẹ̀ ni a máa pa so ayé ní ayé ní mẹ́rin èyí tí ẹni tó dẹ̀ lè darí mi ọlọ́run darí mi. sọ tẹ́lẹ̀ fẹ́ wá ọmọ tó ti gbé gbọ́dọ̀ wọn súnmọ́ mi àgbà kan tó wá máa wá sọ pé ẹ ẹ ra ọ̀rọ̀ tẹ̀ ń sọ ẹ pàtì ẹ máa ṣe tẹ̀ sí kí náà ṣe. kí ni kí náà ṣe? ẹ mọ wàá lọ ẹ tẹ́ ẹ máa darí mi ẹlòmí bá sọ ẹgbẹ́ ọmọ láti mi ò bá mọ̀ ní mi ò lè bá mọ̀ rẹ tó ní ọmọ sí ọgbọ́ Sọmọ́ àdúgbò Portland, ẹ má sọ ilé ìlú ilé ìlú ọmọ sọ. Ayé. òṣèlú níbẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó wọ́ ní nàìjíríà àti tó ti ṣẹlẹ̀ kọjá ta tún rí bíìtì ara wa pẹ̀lú àwọn ọdún òun ni bẹ́ẹ̀ àwọn nǹkan tó rọ̀ mọ́ téèyàn wá mọ̀ ní tó ẹ̀rọ àyè tó kọ́ ló wá wá dáwọ́ ìrìn tó kọ́ sí ṣe ń kọ́ àwọn èèyàn tó ti kọ́ history yàtọ̀ Samuel Johnson tábàtọ́ sọ̀rọ̀ Samuel Johnson nìsín káàkiri náà ló máa ń pè nǹkan ọ̀tọ̀ gbogbo nǹkan tó kọ bá máa ta fiction lọ́wọ́ lọ́wọ́ sí nínú mímọ̀ nínú ìgbẹ̀tọ́sẹ̀ láti gbogbo ayé ó ti gbogbo ayé náà tó bẹ̀rẹ̀ ìgbésí ayé pẹ̀lú lẹ́tọ́lọ́jì mythology means mísì yẹn làwọn èèyàn fi dìbò náà fi ń ṣe ní kálukú tí wá palẹ̀ mọ́ wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ mísì tí wọ́n gbogbo wọ́n ti tún ṣe láyé inú àwọn ọ̀nà ìlàjú ayé àbọ́ra tó kọ́kọ́ ṣáájú láwọn àbọ́ra kòdáni yóò lẹ́yìn àṣúrí yóò lẹ́yìn fìnẹ́kì yóò lẹ́yìn misri yóò na kọdíma Masha Allah. Misri kọdíma ancient Egypt tó wọ́n ní ìwòsàn civilization ibi tó ti bẹ̀rẹ̀ lẹ wọ́n wá ní àwọn míì tí kálukú sọ kò sẹ́ni tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn kò síran tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ wa láyé ti bẹ̀rẹ̀ tó kálukú sì gbé oríṣiríṣi wọ́n sọ àwọn hero wọn inú ẹ̀lùmí wà ní báìbùlù tí báìbùlù náà dárúkọ mí ń bẹ̀ irú Gilgamesh Gilgamesh yìí ìkánú àwọn ọba ní tó lágbára tó ní ìfún tó wọ́n wá fún ní àwọn stórí oríṣiríṣi tí wọ́n rọ̀ wọn tó ju ó ṣe mọ́ lọ tí wọ́n sọ pé ìdámẹ́ta rẹ̀ ìdájínú ìdámẹ́ta spirit ọlọ́run ìdákan lókù òun lè yàn ìrákì sí ní gilgamesh ti lo ìgbésí ayé gẹ́gẹ́ bí ọba india náà sọ tí ẹ̀ tí wọ́n mú lọ́lọ́run tó ń dé sẹ́yìn sàtàlẹ́sàtò ìgbéni ẹ̀mọ̀rọ̀ nǹkan yẹn tí mímọ̀ ó sọ bẹ́ẹ̀ àgbáyé dáwà padà àwọn mímọ̀ àwọn mímọ̀ àwọn fílọ́sọ́fà láàrínkú lọ́wọ́ ronú ronú ronú lọ Plato ni àbí àrísù ní ìrántí tó tẹ́fà méjì tó kọ́kọ́ sọ̀rọ̀ evolution pẹ̀lú lọ́wọ́ ẹgbẹ́ èèyàn jáde látara chimpanzee àbí orangutan alwani àti báíbùlù àti ẹ̀sìn yẹ̀húdí genesis àbíkẹ́ ó sọ̀rọ̀ ní àkọ́kọ́ èèyàn ádámẹ̀ so jíìnì wá lè fún mọ́ra wa jíìnì tó ń kọ̀ntrol tí ó tó wà ní DNA tó ń kọ̀ntrol nǹkan tó ń tó bá papọ̀ mọ́ RNA tí fọ́ọ̀mù àwọn oríṣiríṣi kìíní lára fọ́tò lára so tí jíìnì wá bá papọ̀ jíìnì ti wá lágbọ́jú tí wọ́n lọ nílọ́pọ̀ omi ló jẹ́ kíka ti wá jẹ́ márùn báyìí tó sì àlọ́tọ̀ọ̀tọ̀ jí ni gòrílà ò rí bẹ́ẹ̀ kò tó ti wá kọ́kàn sún mẹ́rin so inú tẹ̀ àbí inú gbogbo àwọn ní anthropology àbí anthropologist tí wọ́n ń ṣe ṣe ṣẹ́kàwọn olùwánàkà àbí àtàlì èwo ni homo sapien èwo ni homo sapien sapien èwo ni homo erectus so involve níbi tẹ́yẹ tí involve lọ́dọ̀ ìyẹn involve ọmọ ìyẹn involve but kìí ṣe bí táwọn sáyẹ́nsì àwọn Darwin lọ involving wa kọ́ aládàra ìpele àwọn èèyàn àkọ́kọ́ wọn èyí gba irun sì máa ń pọ̀ lára wọn torí gan kò tí ìsáṣọ so ìkàtà ní ọmọ dáàbò ní ọlọ́run ṣe bẹ́ẹ̀ ní ó wà ọ̀fọ́dù wọn ní iná kàlàkùn mi kùrọ́ọ̀bì in kún tún fi ibi mi na lè báàsì fa iná kàlàkùn mi kùrọ́ọ̀bì ẹ̀kùn mami mọ̀tọ́fàtì tún mami àlàfàtì tún mami mọ̀tọ́fàtì tún ما شاء الله ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم فمنكم من إلى dá ayé nì àwa ẹwà ń jẹ látara tílẹ̀ ọ wá ń bí àwọn nǹkan siemens ó ń bí sí iye lára siemens yẹn ló di inú tó fà ló fà ní ló padà máa wá di èèyàn náà ní sọ èèyàn kankan lè láti sọ́nà ọmọ mẹ́rin alákọ̀ọ́ ti omi ni ó ìfọ́ọ̀fù yóò wà á dẹ̀jẹ̀ yóò tún ìfọ́ọ̀fù yóò di bá sí ẹran yóò tún ìfọ́ọ̀fù Step by state egungun ayọ̀ egungun bẹ̀rẹ̀ ayọ̀ àwọn kan tí wọ́n máa egungun tí wọ́n máa yọ làwọn jean àwọn jeans àwọn jeanette jeaniyat so èèyàn ni wá ẹ̀rọ àtàbá yí pé methodology òdúgbò àkàndé ó sọ̀kalẹ̀ lásán pẹ̀lú ṣé nìwálẹ̀ sẹ́mẹ̀kẹ́ mítì mítì yẹn wọ́sán yẹn náà ní ká bẹ̀rẹ̀ sí bílífù ló akọ́kọ́dé sí ẹ̀fẹ̀ tó sì dé so olùgbàdákẹ́ tó jẹ́ tí bí ìbá jẹ́ àyè mímọ̀ táwọn sábà ń pariwo òdúgbò àbí nìkan hmm, hmm, hmm àwọn onílẹ̀ ìkàkàrà làwọn ẹranko mythology dání ayẹyẹ máa fẹ́ ilẹ̀ wá fẹ́ àkọ́kọ́ ilé ìfẹ́ yẹn ojúmọ́ ti ń wá ojúmọ́ ti ń mọ́ láyé ibẹ̀ láyé ti bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ fídíà àbìdá yìí àná ni fídíà àbìdá yìí àná

tó bá rí sí fún ẹ tẹ́sìn ilé ò bá rí sí fún ẹ tí ò bá rí dáwọn ọ̀pẹ́ wá wípé Ifá ló dìdámìnì ilẹ̀ Yorùbá Ifá ló dìdámìnì ipò nílẹ̀ Yorùbá ta ló nílẹ̀ Ifá òun ta ló nífà ṣe fáwọn tó gráfì sọ̀rọ̀ ní lórí kó a secret ọ̀dà àwọn tó ti wá sọ̀rọ̀ ní lórí àwọn tó ti sọ̀rọ̀ ní lórí Samuel Johnson sọ̀rọ̀ kọ̀wé ẹ̀ka ń dájú Abdullahi ọmọ alùpùpù òun náà kọ̀ ìtàn pípé Yorùbá ìran Yorùbá nínú olùpùpù ló ti jáde ṣẹlẹ̀ rí ẹ̀ka tó àwọn tó sọ̀rọ̀ yẹn àwọn ẹ̀rọ ní sọ̀rọ̀ ẹni jẹ́ àfọ́ ògbódò sọ̀rọ̀ sọ̀rọ̀. òun ló sọ̀rọ̀ yẹn ó ní no empire in Yorùbá land there was never an empire Ọ̀yọ́ was never an empire. Ọ̀yọ́ empire. alóṣoríṣi àwọn olókìlẹ̀ tí wọ́n kọ́ bá sọ lórí lọ so fashion oríṣiríṣi tí o bá gbé kalẹ̀ níta rẹ̀ là ń sọ pé ẹ̀lọ tó kù ẹ̀rù so fashion ṣe lè ní ọlọ́tọ̀ọ̀tọ̀ dẹ̀ béèrè lọ́dọ̀ ọmọ nígbà tí sọ̀rọ̀ òdúdú à lójú kò sọ̀kà lọ́sí sáà ìrántán pẹ̀sùn dáa jẹ́ àdáńdáwà so àwọn hádáńdáwà yẹn àwọn là ń pè ní òjújú wà so wọ́n ń bọ̀ ní wọ́n á bèèrè ní ọkẹ̀ òjújú lọ́dúnlá kí ló rúkọ ẹ̀ káwọn àwọn Yorùbá mẹ́ta ọkọ̀ táà sọ pé wọ́n wà tún kí ló rúkọ ẹ̀ níyẹn because ìran ló jẹ́ hádáńdáwà ìran ni kan ṣáàbù pẹ̀lú ní Sudan so Sudan yẹn wọ́n sọ̀kalẹ̀ bọ̀ láti Sudan èèyàn ti bilẹ̀ anábì arákàmà tọ́lọ́ wọn sọ ní jáì ló fi láàrín khalifa dá pé wọ́n fẹ́ jáì ló fi láàrín khalifa dá ìtẹ̀lọ́ ló fẹ́ dá sí tó ló wọ́n dá sí sọ́nà sọ́tọ́ bá jáde àdìjẹ́mẹ̀ tó ní kó wà kò ní ṣe sọ́nà wà ìdẹ̀nà wà material tí wọ́n fi mú tí wọ́n fi dá orí ilẹ̀ yìí so india kí ní ilé ọ̀dọ̀ wọn ní anábì àdámà ẹ̀ láti mú rẹ̀ so àwọn archaeologist tí wọ́n ń tú ilẹ̀ tí wọ́n máa ń wálẹ̀ tí wọ́n máa ń wá gbogbo ní kò sí bí orí pa tí wọ́n lè tú tán tí wọ́n tó ṣó wípé ilé Ifẹ̀ ní àkọ́kọ́ ìrìn àti ìṣẹ̀lẹ̀ ọkùnrin hmm. bá tó dùgbò adé tó délé fẹ́ ṣe kò bá yìí ó ló ti ríyàwó ló ti ríyàwó aṣùgbọ́ bá báyìí ta ló ní ilẹ̀ ńgbà náà báwo la ṣe criticize àwọn nǹkan yẹn pẹ̀lú mímọ̀ tá a ní tá a fi ṣe nẹ́kìtù rẹ̀ fún kan tó là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ fẹ́ nẹ́kìtù gàrí sí kalẹ̀ lọ́wọ́ pé kalẹ̀ so nẹ́kìtù gàrí sí ló máa máa fi yanjú àwọn ìtọ́ra jẹ́ ìdájọ́ eléyìí mú òun lọ òun ò lè gbà wọlé òun lè gbà lákàtà so àwọn archaeologists nígbà tí wọ́n bá dá ẹ̀kọ́ yẹn over six million years lèyẹn ti exist lórí rẹ̀ tó wọ́n lè wow, sí wow, wọ́n wow, wọ́n wow, àwọn wow, àwọn wow, wọ́n wow, orí wow, wọn wow, pa wow, rí wow, India wow, rí wow, Saudi wow, rí wow, eh, Australia wow, rí wow, Africa wow, bíi áfíríkà tó ṣe ní kíṣe nàìjíríà wọ́n ti tanzania àbí kenya wọ́n ti tó a ṣe káàlẹ̀ ìdí tàrífù ìrìnsà sanarabia àwàratíkà sanarabia latíkà sọ́dọ̀ bá ká káyẹ́ tí àwọn tí níbo la ti fẹ́ ìlú ṣe kàkà wọn ká ló tó máa sí ká má lè rí ilé tiẹ̀ mọ́ ẹni dín tó kí ń wá ilé ọ̀tá tó máa gba fiction táwọn students tó ń bọ̀ ní wọ́n kó tó kó sórí tí ó wà defendable anywhere èèyàn sì yí àṣẹ́ǹdì lóòkè báyìí wọ́n máa ń dìṣẹ́ǹdì wá wọ́n migrate látòkè sọ̀kalẹ̀ wọ́n migrate láti ilẹ̀ lóògbé sọ̀rọ̀ fi hàn pé Yorùbá Yámánì ni wọ́n ti wá bọ̀tò dúdú à Sudan ló ti wá àmọ́ Yorùbá yẹn wọ́n dìsẹ́ǹdì ni láti Yámánì sọ̀kalẹ̀ àwọn tó jáde bẹ́ẹ̀ làwọn ló pé tí wọ́n ń pé ní òwá jáde látara wọn wọ́n wà ní sùn wọ́n sì wà mọ́sá ìdọ̀la àwọn núbà núbà náà ni wọ́n pè wọ́n tí a bá dé ọ̀dọ̀ wọn class one ní south eh, eh, Egypt southern part of Egypt class one á rí wọn wọ́n kọ́ ní pápá tí kọ́ ní ìlú wọ́n sì lo àwọn àtẹ tí wọ́n fọwọ́ mú táwọn pápá aláṣẹ́lò bá bá fi gbé gbára yẹn iṣẹ́ yàtọ̀ lúbà ni wọ́n lúbà ni wọ́n pè wọ́n wọ́n pààlà pẹ̀lú Sudan náà so Germany yẹn ibi tí Yorùbá ti wá kó ṣe bèèrè kí ló ń jẹ́ Yorùbá Naam. Naam. Àwọn abẹ́ ìgbìyànjú ní ìrìnàṣẹ́ láìsí tọ́rọ research ṣe má sọ èmi di àfa àwọn oníṣẹ́ṣe àfa àbí ẹ̀ẹ́dọ́ máa pàtàn àtàbẹ́bẹ́ àlẹ́bí ìṣàṣẹ́ wọn rẹ̀ ta òyìn ẹ̀mí ọmọ ni wọ́n bí lòdò wọn pa wọn ó dá nínú tẹ̀sí ìkú tẹ̀sí ìgbà tí ó sọ̀rọ̀ àlẹ́bí adama ọlọ́dà ó ní okùn láti sọ ẹsẹ̀ ẹ̀kùn wá sórí ilẹ̀ báyìí níbi tó ga níbi Israeliyat lẹ́yìn. Àdéhùn ló sọ àgbáyé ló sọ seventy thousand feet àdúgbò bẹ́ẹ̀. Ṣé sọ́nà seventy thousand feet ẹsẹ̀ tó gbé sí ẹ̀bá láti máa ó máa wá bẹ̀ sí ìtìlẹ̀ ẹgbẹ́ ìlú ìdàkútà ìjà àwọn ènìyàn so ìwé ẹ̀ bá wà nínú àwọn oníkàfà sí ìlú àágbẹ̀ e dànù. So, so kí ló jẹ́ Yorùbá? Kí ló ń gbé gbọ́dọ̀ ti dè láì orúkọ Yorùbá? àkọ́kọ́ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ yà àrúkú bọ̀ǹkàstán wọ́n ní ẹ̀ṣùjúbù yà àrúkú rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ti yọ Yorùbá ìbẹ̀ ni wọ́n ti yọ Árábù because òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ èdè lágbáwá táà tí wọ́n wà yìí orí yà àrúkú bọ̀ǹkàstán yàrùkù kàkàtà ọba ni ó jọba ní mọ́sá ní Yemen nígbà tó sì jọba àwọn ìdílé jùhùmù àwọn ọ̀rẹ́ jùhùmù jáde látara ẹ̀ àwọn ni wọ́n padà lo ilẹ̀ Hijaz Mẹ́kà àwọn jùhùmù yẹn ni wọ́n lò inú àwọn ànábì tó jáde látara ti ẹ̀ ní sáájú sàmúdáwá àwọn ọmọ sàmúdáwá sáájú àti nínú eh, àwọn mẹ́ta òhúdù àti sàmúdù àti eh, sọ́ọ̀lù àwọn ọmọ sàmúdáwá الإسحاق so anabi ibrahim tó bí ismaila anabi ibrahim yìí ṣe lágbára ara ìrákì ní ara babylon ó ṣe ń jíra kọjá ní ó ń bọ̀ ìtàn tí ẹ̀ alfáàní ti sọ fún wa lámàrà lẹ́rẹ̀ lámàrà

tó bá ti lo ápù bẹ́ẹ̀tọ̀ tó bá ti lo wáyé sọlọ́wọ́ àkùránì yẹn ṣùgbọ́nì ní àwọn ìṣìláṣà àti ẹ̀ tó máa ń lò tó bá lọ ápù níbò míì yóò tún máa bàbá tó bíyàn gbà míì yóò sì tún máa bú bàbá àbẹ́ni tó súnmọ́ bàbẹ́ ìníra nígbà tó bá lo wá nídú ẹni tó bí gẹ́gẹ́ nù làbáṣọ bí sí bọ́ọ̀lá ní àbí ìṣẹ́ bàbá ẹ̀ tó bí gẹ́gẹ́ ọ̀sẹ̀ bí sí bọ́ọ̀lá ìwáyé ìwáyé bẹ́ẹ̀ lè pa bàbá ń jẹ́ يا أبت آه. وإن قال إبراهيم لأبيه هذا أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض. يا أبت لم تعبد ما لا ينفعك ولا يميتك يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا والدي لم تعبد ما لا لا تقول لوالديك فلا يوالديه أف لكما بابا tó bí wáyídì ló lò wáyídì ló lè wá náà Ibrahim ni ó kúrò ibi tí wọ́n kàn sáré wọ́n ni wọ́n sáré àbárí ibi ọba tó bá mọ́sáré ní exus ẹ̀sùsù yẹn òun lọba tó gbogbo ní ilẹ̀ mẹ́sàlì ní egypt tó náà òun ní máa ń gbogbo ìdòwé obìnrin obìnrin tó bá yá yìí òun ló wá rí wípé sáárà rí pẹ̀lú ibrahim ẹ̀dá wọ́n fẹ́ kọjá ẹ̀ẹ́dẹ́ obìnrin ẹ̀mẹ́rin náà èrò rẹ̀ báwo ló ṣe láàá níbi ìbúrádì tó sọ pé àbúrò òun kì í ṣe ríyàwó ríyàwó òun mọ́ ọkẹ̀ ṣe rà níbi ìbúrádì náà parọ́ rẹ̀ àyà rẹ̀ tó bá pè ìyàwó rẹ̀ ilé ìṣòro náà ọ̀gá nẹ́bí ká ní tẹ́sí pẹ̀lú rọ́ sọ àwọn àwọn ẹ̀kọ́ àtọ́ àtọ́já ló ẹ̀yìn bàbá wọn yóò wọ́n ṣe àájára ló bí ìsìnlẹ̀ ibi tí mo lọ ọmọ masani egyptian ni ya ìsìnlẹ̀ iraki ni ya bàbá ìsìnlẹ̀ ìlú àti bàbá fi rẹ̀ lékún tínú ilé ò fẹ́ mọ́ pẹ̀lú ìṣáàkà tó ń ṣẹ̀ṣẹ̀ dàgbọ́nṣẹ̀ tí ẹni tọ̀hún sì ti dàgbà jùlọ ìsmáìlá ti jùlọ so bó ṣe rí tí wọ́n ṣẹlẹ̀ ránlẹ̀ àgbàlagbà tó kún àfàgbà bímọ so ìfẹ́ tó kó àwọn tó kó lórí sí wọn àti tó kọ̀kẹ́ ìdẹ́gbà kúrà ẹ̀ ló dàpọ̀ ló ìyàwó ara àyà ilé tó ṣe nínú òfẹ́ gbàánú ẹgbẹ́ ọ̀pọ̀ ọmọ yìí àti ọmọ tèmi wà ní ìjọba nílé ààrẹ tó máa gbé pẹ̀lú ìyá pẹ̀lú ìyá pẹ̀lú ìyá àtọ́mọ àti ọmọ gbé ló fàtà níbi Ibrahim fún dájú tó ìmúdáde tó mú dáde ló mú lọ sí ardul hijaz níbẹ̀ ní mẹ́ta torí ní mẹ́ta ní ààrin kọjá ní àwọn jùmúmù tí wọ́n lò àwọn tí ló bẹ̀ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan ìṣẹ́ pé wọ́n sì lò bẹ̀ wọ́n gbà kọjá lọ sí sáàmù lọ́ṣùgbò láti ṣe ìwọ̀sẹ̀ ìfún tó wá rántí pé ó wà ń bẹ̀ ìwà ń bẹ̀ tó wà ń bẹ̀ ni eh, tó mú un àwọn jùlọ ń yẹn tí wọ́n ti lọ àwọn ìran kan ni wọ́n jù ú mú ìwọ́pa àwọn wà nínú ẹni tó kọ́ kàábà ní ìgbàtà níbi àádámà lóbẹ̀ tí ó kọ́ kàábà sílẹ̀ táwọn màláíkà ti lóbẹ̀ tí wọ́n kọ́ kàábà káàdẹ́bí àádámà tó dé tó ń ṣe déédéé bẹ́tù màmú tó fi gbé pàdánù bẹ́yìn dà fálúgbón wọ́n bẹ́yìn tó ní ìlànà madáadáa ní sàbẹ̀dẹ́ ìlú ọ̀gọ́rọ̀ mú màláà ضحكة أدم مشيش خليل عما ثقة جرهم قصي قريش ونجد زبير وحاجات من بعدهم معلم àmìtì tó kọ́kàrà. Ṣòro wù yíwà mẹ́. àwọn jùmúrù yẹn ní ìjọ mìíràn tó kọ́kọ́ lò bẹ̀ àwọn ni aláàbò láti ha lórí pé awọ́lù mẹ́rin náà tàkọ́ bẹ̀ làwọn bí yá ìyá àrùgbogbo pakistan ẹ̀bà tí ìsìnlẹ̀ àbí wọ́n bí síbẹ̀ wọ́n àti bẹ́ẹ̀ ṣé wọ́n sí kò sí ìyẹn bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ibi tó bèèrè sí ni ìsìpàlọ́wọ́ anẹ́rin Ibrahim mẹ́kánẹ̀ bẹ́ẹ̀t ibi tí ó kọ́ ń pàṣẹ ọlọ́run ló darí ẹ̀ lọ sí pé ibi tó máa lọ́nu ló fi ń ṣàdúrà ẹgbẹ́ nígbàgbé títà mọ̀hárà tó rọ́mọ̀ ẹgbẹ́ òyìnbọ́ bẹ́ẹ̀tù dọ́nà àmọ́mọ̀ ẹgbẹ́ ibi tí bẹ́ẹ̀tù níwà nù Thank you. so Ismaila yìí lọ wá bí òun ló padà dàgbà ó fẹ́ yàwó níbo ìyàwó ẹ̀ ti wá ṣe gbogbo rẹ̀ jùhúmù ló fẹ́ obìnrin rẹ̀ jùhùn jùhùmíyà ìyàwó rẹ̀ kọ́kọ́ fẹ́ ìyàwó tó ṣe kọ́kọ́ fẹ́ yìí nígbàtí máa bẹ́ẹ̀ wá wò ẹni Ibrahim wá bẹ̀ wọ́n wò kò bá yìí ìyàwó lọ́pàá ọkọ̀ ẹ̀ lọ lóko ọdẹ ọlọ́wọ́ àbájá wọn jẹ ìyá ẹ̀ ìyàwó kò sàlejò kò ṣe ẹgbẹ́ fúrú kan kò ṣe láti ìlú ìlú ìlú ìtẹ́rí oníjàdé láta ọlọ́pọ̀ ìlàṣà lọ́wọ́ sọ fún mi lọ́pọ̀ ẹ̀ bá dé sọ fún mi lọ́wọ́ máa bá ìmọ̀ báwọn ti rí o ọ̀rọ̀ ọkọ̀ wa sọ fún pé ẹnu ọ̀nà ilé rẹ̀ yóò dá kó chéǹjì ẹ̀ kó pààrọ̀ àtàkàbátù méjì ẹ̀ ẹgbẹ́ fíìmù ní ẹnu ọ̀nà fíìmù òun jíṣẹ́ fún bàbá lọ ìgbà tó dé ìyàwó jíṣẹ́ bàbá kan wá ní báyìí báyìí lórí arúgbó báyìí ó sì dé ó béèrè rẹ̀ èyí tó àárọ̀ òun kalẹ̀ fún ní ló sọ pé ẹnu rẹ̀ ní àárọ̀ òṣèlú láàrin ọmọ ló bá wọ́n wá fẹ́ mi jòmíyà mi náà ló tó fẹ́ ìgbàjọba tó ń padà dé tó rí ẹ̀ tó dé kò tó bọ́kọ́ dé kò bọ́ mẹ́rẹ̀ dé ló bá bá obìnrin aláàbòrò àwọn ìbálẹ̀ rẹ̀ wọ́n òun wá ṣe pẹ́pẹ́ fún sáré lọ́wọ́ omi ó ṣe kí ní kó tọ́jú màrá èmi lọ tí tó bá dé sọ fún wípé ilẹ̀ tó fẹ́lẹ́ mú ilé ìṣe wà yí àbáwọn ilẹ̀ ó dá o tó fi ilẹ̀ tó bá gbà á sojúrú míyà ló bímọ fún ọmọ mọ́kànlá méjìlá ló bí àwọn mọ́kànlá méjìlá àwọn ni wọ́n di kọ̀bá ìlú làárọ̀ àwọn yẹn látọ̀dọ̀ yẹn nítorí wípé jùrù níyà yẹn àrọ̀bíyà lọ ìsmáyà kìí ṣe àrọ̀ náà fi ń pè ìrìn yẹn ní àlàárọ̀kùnrin mùsùlá àríbà àwọn alárúbáwá tó di lárúbáwá torí pé ìyá tó bí àdínẹ́ni tó gbogbo wọn lọ bẹ́ẹ̀ tó lágbórí àlẹ́bì lárúbáwá ni tòyà arúgbó yẹn rẹ̀ ní Yorùbá ti jáde nílẹ̀ Yemen torí pé ẹja ni wọ́n ń pa ara Yemen ẹja ni wọ́n ń sábà pa etí odò ni wọ́n wà ẹja tí wọ́n ń pa ní ló súnmọ́ káàkiri ni wọ́n fi ká ni wọ́n fi lọ lọ lọ lọ lọ East Africa ètò ti Africa East Africa yìí lẹ́ẹ̀fi pọ̀ lọ East Africa lẹ́ẹ̀fi wọ East Africa East Africa tí àwọn ará Yemeni lárúbáwá wọ̀ ló bí èdè Swahili so èdè Swahili èdè lárúbáwá ló jẹ́ Swahili coast coastland àbí nìkan òun ni Swahili tó bá ṣe fọ́nká mẹ́tọ́ dé nínú èdè sàwárí yẹn ẹ̀ títí dọ̀lá ẹ máa almost about seventy percent yẹn la Arabic Arabic purely ẹni tí wọ́n ń pe mohandimu lédè lábá ni wọ́n fi ń pe Tanzania ìdérèrè ní mohandimu kí náà ń pe mohandimu lábá títà títà náà ni wọ́n ní èdè Swahili títà ní ọgbẹ̀ Muhammad tí ó yàtọ̀ bẹ́ẹ̀ ni tẹ́bá láwọn èdè míì tó wá jáde nínú àwọn èdè wọn wọ́n máa ń sọ ẹni tó bá gbọ́ra wá ní ọ̀nà píkì àwọn ọmọ píkì gbé arábìkì lélẹ̀ tí wọ́n kúrárá so àwọn tó kọjá sí láti bí ó tí ó lò kọ́nàwé odò kìí làwọn tó kọjá sí tí ó lò ní odò náìlì tí wọ́n fi sọ̀kalẹ̀ lọ tán fi dé sàlẹ̀ ní àsùwàn tí wọ́n fi ń jẹ́ núbà ìran kan tó jáde tó jáde láti yamani so àwọn tápà tó di so táwọn ìlú bá kọ́ kìí ṣe nígbà tí wọ́n dé ibi tí wọ́n wà ní ìsìn ní Niger State inú dé ibẹ̀ ló wá bí Yorùbá ibi tí wọ́n ti so ẹ̀yìn o ẹ̀mí mo ní gbogbo kálukú wà tí wọ́n sọ̀rọ̀ sáwọn ilé ẹni tó kọ kalẹ̀ ó kọ́ níwèé ní ẹ lọ́wọ́ ó pè ní how Yorùbá people originated from Nubi ìwé ìwé tẹ̀lé ó lẹ̀ kọ́ síbẹ̀ ó ń ta àwọn fáàtì ẹ̀ síbẹ̀ ó tún á rí fáà sáwọn òpìtẹ́ Yorùbá gẹ́gẹ́ bí Professor Sàbúrì bí òbá kù àti Professor Sọmọ́sọ́wádé àríyẹ́ náà bìí gbogbo àwọn ọmọ ẹni ẹnìkan tó ṣe ẹ Professor Sàbúrì bí òbá kù òun sáìtì Professor Sàbúrì bí òbá kù pé ó kún un pẹ̀lú wípé mọ̀pé ni àwọn ti wá mọ̀pé ni Yorùbá ti dìde ẹ̀yìn ìṣọ́wádé náà ó sáìtì ìṣọ́wádé ó sáìtì Àjàyí ayọ̀ Àjàyí historian wọ́n ṣàìtì ẹgbẹ́ gbogbo ayé ní rẹ́fẹ́rẹ́nsì rẹ̀ ó ṣàìtì rẹ́fẹ́rẹ́nsì pé wọ́n kún wọ́n gbà yí pé mo pé lọ́rí jí ni Yorùbá so tẹ́mi bá ń sọ̀rọ̀ ní sí nígbà bọ̀rọ̀ wá máa tako ní pé tẹ́mi máa sọ̀rọ̀ so ṣé bí diversity by diversity àbí various theory nínú history Yorùbá bó ṣe wáyé ló dáa àbí kí Yorùbá jókòó kẹ yọ fiction kúrò kẹ yọ mythology kúrò kẹ mú original otherwise pẹ̀lú mythology yẹn làwọn tó bá fẹ́ wọlé máa sọ ọ̀rọ̀ míì sí wọn àti máa gbé wọlé ẹ wà ní dispute yẹn ẹ lọ bá wọn yẹn dà èmi tí mo sáré pé ilẹ̀ nìkan ìṣẹ̀lẹ̀ Yorùbá ṣé mi mú wá fẹ́ so empire Yorùbá dà empire Ọ̀yọ́ dà fún ọmọ kẹta ń pèlè empire ni òyìnbó wọ́tàn Yorùbá kò sí mọ́ Yorùbá nù kankan títí tó òyìnbó fi wọ Nàìjíríà bẹ́ẹ̀ àwọn ẹ̀tẹ̀ empire tó rinlẹ̀ láyé tó mọlẹ̀ tó tó tó ṣe láyé ní gbogbo West Africa yìí Songhai empire gbogbo ayé ló mọ̀ gbogbo òtẹ̀ ló kọ́ kalẹ̀ Songhai, Mamlakatu Songhai, Songhai Empire, then uh, Mali Empire, Bornu Empire, Ghana Empire. that Ìtìdáàtì wọn what Ghana Empire akó láti gbogbo ọdún tó lọ tí tó fi dé Ivory Coast. Ẹgbẹ̀rẹ̀ Empire aláfi ti bẹ̀rẹ̀ lórí. Ah, Empire ọ̀yọ́ Empire. Samuel Johnson ló kọ́kọ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ empire kò sínú ìdá Mali empire ó gbajúmọ̀ tẹ́lẹ̀ nínú ọba tí Mali tí Mali empire tó tún sí ní Mansa Musa the richest man, in the heart eh, in the whole universe tó wọ́n ti eight hundred billion dollars a trillion more than that ní owó tó ní ó rìn lọ mátà ní ó ìrìnlọ ó sì kó góòlù ah, ah. so àwọn orúkọ ní ẹ̀ẹ́sọ́ ẹ̀páyà ọ̀yọ́ nígbó ló ti bẹ̀rẹ̀ nígbó ló parí sí a máa sọ ẹ́ pé Yorùbá Yorùbá máàpù Yorùbá Yorùbá lọ ó dé Benin ó dé Ghana ó dé Ivory Coast ẹ mọ kẹtẹ yes yes gbogbo yorùbá tó wà nínú bẹ̀yẹ ń bẹ̀ lájàṣẹ gbogbo wọn ni wọ́n níbi tí wọ́n ti wá àwọn tó wá látòrí ìjẹ̀bú àwọn tó wá láti lọ́rí wà tí wọ́n padà tẹ̀gbó síbẹ̀ tí wọ́n dọmọ bẹ̀yẹ wọ́n ṣòwò lọ́nà àwọn tó lọ sáàbì gòs ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìdìbò ni wọ́n láti wọ́n lọ́wọ́ rárá so ilẹ̀ jùlá ilẹ̀ jùlá nílẹ̀ Ivory eh, Coast èdè jùlá ni wọ́n sọ láwọn tó nílẹ̀ síríà lónìí ẹ̀rí tẹ́lá ń lọ síríà lónìí pé kìí tẹ́lá àwọn tákó lẹ́rú láti nàìjíríà ń bí láti ilẹ̀ yorùbá ń bí tí wọ́n kó wọn lẹ́rú lọ sí brazil tí wọ́n kó wọn lẹ́rú lọ sí amẹ́ríkà tí ogun ẹ má kó ẹrú mọ́ tó dé báwọn tí wọ́n ti kó wọn sínú ọkọ̀ tí wọ́n dà wọ́n lẹ̀ ní freetown àwọn ènìyàn ẹkú

aláṣẹ sọ pé àwọn ilẹ̀ àwọn dé pro Brazil pé empire ló ní Brazil torí àwọn ẹrú kan kó lọ Brazil làwọn ìlú náà tí wọ́n kó wọn lọ sókò òrìké tí wọ́n lọ ṣiṣẹ́ secret, secret, secret, secret, secret, secret, secret, so ìkàtà ń sọ ìṣẹ́ kìí ṣe mímọ̀ ní sọ́bàá láṣẹ fẹ́ káfẹ́ lórí mímọ̀ báwọn láṣẹ fẹ́ gba òstúrà àwọn mythology tí ó lọ mísì tẹ́sí wá ṣùsọ ẹgbẹ́ ta ọ̀ọ́bà ní káàkiri àgbà náà ẹja ẹbọ ẹlọ ní yorùbá lọ lu adéṣẹ́ ìpínlẹ̀ mo sọ fún pé ọ̀tá yorùbá ni wọ́n èmi ẹlẹ́ẹ̀kejì mẹ́rin pé ẹlòmíì politics ni politician àwọn politician àwọn failure àwọn tó ti fail tí wọ́n ní tí wọ́n wọ́ ti anything sponsor àwọn èèyàn ẹgbẹ́ ẹ̀dàrú ẹ̀dà gbogbo ẹ̀rù ṣe bí tẹ́nu wọn nínú àwọn politician yìí ló ń sọ wípé ẹ àwọn Fúlàní ẹni mùsùlùmí ń dá ni wọ́n fẹ́ gbé dẹ́kọ̀ọ́ bí onídàgbò ẹ̀ kọjá ẹ̀mọ́ ẹlẹ́nu lying. Politician. Bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ ló ní sọ́sọ́ ló ń dá ìlú. Sọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń sọ, ìwé ẹ̀wọ̀n tó ń sọ̀rọ̀ fọ́rọ̀ ìsìláàmù. Wọ́n sọ ẹgbẹ́ àwọn kan ṣíà súnmí, kí ni wọ́n máa ń pa ṣíà, kí ni wọ́n máa ń pa súnmí, kí n tiẹ̀, ẹ̀ ṣe àwọn ẹgbẹ́ sọ pé nàìjíríà zúù ni ẹnìkan ọkùnrin zúù ni zúù ọ̀hún òun ló bí ẹ òun ló fún ẹ lóúnjẹ òun ló tọ́ ẹ lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti rówó ibẹ̀ ló ti náwó nínú zúù tó wà they are not playing into their hands. They only need only So, or I think also, you know, she said, will be like that. ان شاء الله فيجدوني قومي اذا جد جدتهم وفي ليله الظلماء يفتقد البدر سيجدوني قومي اذا بعد بقوا والدور بعد وانا شرس في ليله jẹ́ bíríkìtì tó jẹ́ òsí oṣù ń dà tí oṣù oṣù padà ìjọ láàmì ní pé oṣù oṣù wà. Hmm. Nínú COVID tó kọjá lọ yìí, ẹ̀yìn ò bá rí dájú lẹ́kùn. Ẹ́nsà, ẹ́nsà, ẹ́nsà, ẹ́nsà. 그거를 또 마시다. 이게 이제 Canta. Ah, pô. Àwọn ọ̀dà abẹ́ o, ọlọ́pàá dàgbà. Ọ̀dọ́ ọlọ́pàá Nàìjíríà ó bàjẹ́ débi wípé abára wá ẹgbà lábára àwọn ọ̀dà bẹ́yà 10%. Tẹ́ni ẹ pọ̀. Tẹ́ni ẹ pọ̀. Tẹ́ni percent. Ẹ ṣáà ṣe ṣáà àwọn àgbẹ̀. kò sẹ́ni tó ní kán má kò test ní àbárí nǹkan tí tí ó ẹ̀rọ democracy láwà so protest yẹn ní protest but kò sí protest kan ní advanced country tí wọ́n fi bà kẹ́kẹ́ so abọ́ta ẹ gbogbo kan tí wọ́n bọ́ tí wọ́n ṣe so tí uh, ìwọ́n tó ń sọpọ́ ti gbígbé kọ́lọ́pàá kúrò ń ta kọ́lọ́pàá ṣe pé àjásí kírímínà ni bí wọ́n ṣe kú tí wọ́n dá ẹni pé wọ́n ti wọ́n ta yóò kọ́ aburú àti wà díẹ̀ but in flat land kí gbogbo ẹ̀dẹ́ lọ́wọ́ kọ́ má sí security má kí gbogbo ẹ̀dẹ́ má gbogbo gbogbo sí anaki lè tó yà sí pé fátírà yẹn ẹwọ bùká ẹwọ iṣẹ́ ìmọ̀ye àwọn tí wọ́n ṣiṣẹ́ ogun wọn tí wọ́n lọ dáná sí gbogbo nǹkan tí wọ́n pa kẹ́kẹ́ ṣe sáàsì làwọn yẹn superiority. Oge gbogbo nǹkan ló wà lẹ́kọ̀ọ́ yìí tí Èkó lè fi ṣe fáàrí lẹ́kọ̀ọ́ tẹ́tẹ́ nílẹ̀ Yorùbá àbí tẹ́ sọ pé Èkó yóò ṣe nílẹ̀ Yorùbá mọ́. Monument tí ó ṣe tí ó sí ìlú kò sí stéètì ìlú ṣe àwọn ẹ̀yọ́ mv tí ẹ̀ òyìnbó dẹ̀ ṣe fẹ́ fún wọ́n sì pé kalẹ̀ north go region ẹ̀fà wà ní fún so north ní nǹkan tó ń ṣe owó tó bá pa owó tó ń ṣe ló fi develop state ló fi develop region ní west yìí owó tí western region bá pa ó sì develop western region wọ́n lè lọ yáwó wọ́n lè lọ gbowó ta wọ́n lè lọ negotiate ta lẹ́ẹ̀bí region kí ni Ìgbò ṣe fún Yorùbá nígbà tí wọ́n dìbò náà lẹ́gbẹ̀ẹ́ kò sí gẹ́gẹ́ bí eh, eh, parliamentary system kò sí clear cut victory fún party kankan àfi kí wọ́n máa jù pàpọ̀ lẹ́fi lè ní majority nínú house nínú parliament nínú àdéhùn náà ni Awólọ́wọ̀ àti Ezeki bẹ́ẹ̀ bí àwọn ni wọ́n fẹ́ ká ní àwọn ni first second Ezeki papọ̀ máúsá ẹ̀dàkùn iṣẹ́ wo ló ń da Ìgbò papọ̀ máúsá kẹ́yìn ẹ̀bá lákẹ́yìn Yorùbá pẹ̀lú Haúsá láti gbọ́pọ̀ dáadáa dáadáa haúsá ló ń jòkì yorùbá ló ń pè so gbogbo olè yorùbá ìbò sí tẹ́ẹ̀sì ní sábọ́gbè 2002 tí wọ́n bá ń kọjá lọ sí Ghana ibi wọ́n lọ ṣòwò wọ́n fẹ́ lọ kó omi gbàǹjà omi

bẹ́ẹ̀ ní sàdámù ẹ̀ bá sáàbù haúsá ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ dẹ́kọ̀ yìí bẹ́ẹ̀ dẹ́kọ̀ ní abẹ́kúta tó fi lẹ́yìn pé òyìnbó tó dé ní ìtajà rajà ló ti ń dà wá pọ̀ ìṣòṣẹ́lẹ̀ ló dà wá pọ̀ so wọ́n sì tẹ Haúsá lọ́rùn ó bá Yorùbá ṣe ju ó bá Yíbò ṣe lọ fáàtì lágbára sọ wọ́n ti kí ní sí kìí ṣe ó lọ papọ̀ mọ́ wọn ó dá olóòdù sẹ́gbẹ̀ẹ́ kan ó kàn án ó hàn díẹ̀ òun sì lọ wọ́n lọ ṣàlàyé sí i so ó tẹ́wọ́ gba presidency yẹn tó já sí wípé ceremonial ó sì jẹ́ lọ wìdí hope wípé àwọn haúsá yìí ẹ̀kan náà àwọn haúsára ìjú ìjọ náà lọ ìgbà ìgbò kò sí ìrìn àjò ayàtà ẹ̀jẹ̀ dáadáa إن خلقناكم من ذكر وأنثى تشعب منه إن أكرمكم عند الله أتقاكم علامة الزهير ليس àti ní ìyẹ̀pẹ̀ ní sókè ní fáàrí jẹ́ Islam bá tí ó rí wípé ìran mi dáadú tí ẹ lọ Islam bá jẹ́ kò tí ẹ kọ́kọ́ gbá ọlọ́nà òsìgbọ́dọ̀ sílẹ̀ ní mùsùlùmí so Yorùbá ògbọ́dọ̀ ah, wọ́n pé àwọn ẹni Yorùbá nìsìn wọ́n dáadú akọ́sáàmù èmi ó dájú Yorùbá lọ ó dájú Haúsá lọ vice versa bẹ́ẹ̀. islam kìí ṣe ìwà jàìríyà ẹ̀ nìkan ṣogbì ṣẹ́bọ́ tó bá ti ní ìwà náàtùrùkọ̀bàlíyà lára jàìríyà wà jàìríyà lórí náàtùrùkọ̀bàlíyà ní sọ òun ni kéka máa rí pé ìran mi mọ́kòrò àmàláì mi ìfẹ́ so islam náà àbúrò ṣe pàpàtà àwọn ìyẹ̀wú tí ṣe ọlọ́run tí wọ́n lé sí nínú ìkùránì nígbẹ́ bàbá ọlá tí ní ìyẹ̀wú tó wà ní sára nánú àbúná ọlọ́ àyíwá ẹ̀bá òun òjíṣẹ́ yẹn dìde nínú wọn so wọ́n máa ń ṣe fáà nínú àwọn ọlọ́run sí rájù ọmọ nẹ́bí ibrahim ọlọ́run sí àwọn torí bá nẹ́bí pọ̀ tó jáde nínú wọn ọ̀dọ́ ní fìtínà nínú ẹjọ́ ọmọ ọlọ́run fáà nínú sọ́rọ̀ tó ó pé nínú súrà tí ò ní ń sọ ojú fi ààrùn ṣe ní kí ló dé tó ń fi àìrí lò tó ń fi jẹ níyà kí ló dé tí à jẹ káàkiri orílẹ̀ ayé ìwà bí kòkòrò bèèrè olóòbìkò bẹ̀rẹ̀ antum bẹ́ṣẹ̀rù ẹ̀dá lásán yìí mímọ̀ àfẹ́lẹ̀ mímọ̀ àfẹ́lẹ̀ nínú àwọn ẹ̀dá ìgbódá tó rẹ̀ yàtọ̀ yẹ̀kùdìrù lè máa ń yẹ ṣáàwù. ọlọ́run àforí tẹ tó bá wù. wọ́n yóò sí máa ń yẹ ṣáàwù. àṣìṣe tó supreme sánmà bó ti gbòòrò àtìlẹ̀. ọmọ bẹ́ẹ̀ ìyàwó máa. sí. sọ àjọ lágbóyè dọ̀gá lórí rẹ̀ ẹni bá wọ́n náà ló ti. kò sí kò sí special kò sí ẹ̀kan pípẹ́ àwa yìí ọlọ́run dá wa ká máa dọ̀gá ni náà kò sí bẹ́ẹ̀. èyí ò náà lámọ̀ láti sọ ètò pé nígbà tẹ́ ló dúdú adé ní ilé ìfẹ́ ó ṣe kí ni ó sì bímọ méje gbogbo wọn méje ń ṣe tó bá lọ́dọ̀ bá sí ìwọ̀n ọ̀bá ááyà yìí tọ́lọ̀ fẹ́ gbẹ̀dì láì mọ́kú sọ òun lọ tútì múntà mẹ́tẹ́sí máa ń yẹṣà tútì múntà máa ń yẹṣà láhùnmá ní ìdíkùn àná tútì múntà mẹ́tẹ́sí ẹ̀tọ́ bá wọn ń fún lọ́wọ́ ẹ̀tọ́ bá wọn yóò fún lọ́wọ́ tí ò bá sì wù kò ní fẹ́ lòmíì sọ̀tà náà ni ó so but àwa nísìn pẹ̀lú gbogbo agitation wa yìí àti gbogbo à ń sọ fọ́lọ́run à ń dọ́lọ́run lẹ́bi bí ó ṣe dára papọ̀ sí design ọlọ́run kò ṣẹ̀yìn ọlọ́run òyìnbó kan bá design ó ti wo ọlọ́run ló ṣe wọ́n sì ní ìgbìmọ̀ tẹ́tọ́lọ́run fẹ́ lò pẹ̀lú kókó wa pọ̀ tó ààlè bá lọ́run ààlè bá sẹ́rin ààlè bá ààlè bẹ̀dá lẹ́bí ló ṣe kó wa papọ̀ ókè àwọn ọlọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ òṣèlú tí kìí sí restructuring fún àwọn ìṣẹ̀ restructuring dá ọlọ́wọ́ pàánù Ibo ló fẹ́ bí no ọ̀gbọ̀dọ̀ restructuring Ibo ló fẹ́ ọ̀gbọ̀dọ̀ sí secession pẹ̀lẹ̀ tó bá sẹ̀ sí kí wọ́n ṣáàjẹ̀ fún ṣíṣẹ́ mú fẹ́ lónìí náà náà sọ fún bàbá gbégbé ẹlọ tí wọ́n lè ṣúṣe fẹ́lú ní ló fẹ́ ṣe kú ó ń lọ ó ń lọ kọ́ àwọn sọ́jà kọ́ àwọn ọ̀rọ̀ sí Ghana ó ń lọ kó sọ́jà láti wá tọ́kù gọ́ọ̀mẹ́ntì pariwo yorùbá nation gbódògùn gbódògùn bí odògùn gbódògùn gbódòtẹ gbódòtẹ ta ló níyàwó lùì tó lọ́mọ ń bí. tó ọmọ tiẹ̀ ọmọ tí ká ọmọ ara. jẹ tí wọ́n dáná sun tí wọ́n ṣe gbogbo ẹ̀ ṣẹ́ ẹ̀ lóní tí ìlú kọ́bà dì sí Nàìjíríà kò wọ́ kò dá ìwọ náà yóò wọ́ ìwọ àti mi àti gbogbo wa yóò wọ́ ẹnì kankan kọ́ ta ló ń jẹ́ gọ́ọ̀mẹ̀ntì nation níbẹ̀ tí kíláà sí pé níbẹ̀ lọ́wọ́ abiding citizen ló máa wà bẹ̀ ló ṣe kéré kan ta dì í lọ́wọ́ mú nínú stéètì kálukú kí kálukú wà lọ́ abiding nineteen eighty december eighty one ni wọ́n wọ́n jáde kúrò nílé tí mi ò rò sí tí mo jáde kúrò lábẹ́ àtàkàtà tí wọ́n lọ báńkì tí wọ́n ní kẹfọ́ lọ báńkì ọdún yẹn ní dẹ̀sẹ́mbà lẹ ẹtì wáyé ìwọ ọkọ̀ dá lọ́rí àmọ́ ti tó lọ ọmọ ìjà sọ́tò ìgbé táàmù tí mo lọ ìlọ́ ní ilé ó ti gbé wọn á bí fọ́ọ̀mù àwọn sáwọn àṣẹ ìdájọ́ òun kú sí ìgbésí ọpọlọ tí mo tún yà sọ́tọ̀ ìgbé bí ẹ̀ṣẹ̀ máa ní náà bá dé ṣẹ́ ìdílá rẹ̀ láti ibi ẹ̀rùn ìjọba bá wọn wọ́n gbò ìtàlẹ̀ wọ́n ṣe wọ́n jẹ́ ìdí kalẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ṣe ṣe àbákọjá bẹ̀ ojú tí wọ́n á ti wò ó lẹ́kọ̀ọ́ bí ẹ bá ń ogójì ìlọ èkó ìlọ tírínì mo bá lọ òde táàmù lábẹ́ ẹjọ́ kejì ìjọba ọjà pé lẹ́yìn pé mo rí district light lọ sọ àti òsèlú lọ́ọ̀ mo rí 1981 lọ sọ̀rọ̀. December àwọn mọ́tò ìgbókùn traffic light ó wà káàkiri ṣé ò sílẹ̀ kò sílẹ̀ kò rí nígbà ní school for Arabic studies máa class teacher class teacher tí mo dẹ́ ní gbogbo pákóṣù máa lọ sí ọ́fíìsì vice principal máa lọ gba bursary allowance fáwọn ọmọ class mi bẹ́ẹ̀ ni class kọ̀ọ̀kan títà kọ̀ọ̀kan class teacher yóò lọ gba bursary allowance fáwọn ọmọ class yẹn so gọ́ọ̀mẹ́ntì ló ń fún wọn láṣọ òun ló ń fún wọn níwèé exercise book gbogbo everything wọ́n tó fún wọn lówó lóṣooṣù ah, ìsáàdì lọ́dọ̀ wa fí ẹgbẹ́sẹ̀ kan pàdé ẹgbò fí báyìí bàbá ẹgbẹ́ free education, typical free education. ni kò sí kẹta tí wọ́n sún fọwọ́ rà ló sì tún gbowó oṣù so bí local government ẹ bá ṣe jìnà sí oko tó ti wá àti ẹni tó ti wá ní máìlèjì owó ẹ̀ ọmọ tó ń gbé kánú municipal owó òjò yìí tó gbé tàṣàwí èmi fọ́ọ̀tà wà wájú ọmọ kọ̀ọ̀kan ní bá ti kó orúkọ wọn nọ́mbà wá nọ́mbà tú lọ́rọ́ ìpèsè alẹ́ tí sàrọ́ ṣe kọ́kalẹ̀ wọ́n máa gbowó wọn ló sì máa sáyẹ̀sì wájú so wọ́n wá rí differences láàrin wípé ìyàtọ̀ wípé níbẹ̀ wọ́n practicalize nǹkan tí wọ́n ń wí èyí táwa ń wí nísàlẹ̀ ń wí ẹnu lásán la fi ń wí each student tó bá tún wá get admission sí university local government tiẹ̀ yóò san bursary allowance state yóò san bursary allowance central hope wá san bọ́ọ̀sì àlàwà bẹ́ẹ̀ èyí tí mo tó èyí tí mo witness ní iṣẹ́ tó witness mo bá lò mo bá rẹ̀ lóbi ìgbà tí ó fi ṣiṣẹ́ under ministry government under government mo ti ṣiṣẹ́ so níbi báyìí nítorí ọmọ wọn sẹ́kọ́ndì sùn mú wọn owó tí wọ́n san ní sọ̀rọ̀ òwe máa sọ̀rọ̀ lóòní tó ní ẹ̀kùnjẹ́ sí lọ́dà gọ́ọ̀mẹ́ntì missionary school mission school so Nigeria ìpínlẹ̀ ìpínlẹ̀ ìyẹn ló jẹ́ bá gbéra wa débi nígbà tá a ní gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà pàtẹ́ ẹ wo títí kálukú tí mo fẹ́ fà lọ ọba fọ́ ta títí ní sí ṣé yorùbá nation olùkúwá nation òun níbi tí lọ́ọ̀ ti wà báyìí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lójú títì wa pẹ̀lú àwọn ọmọ òdu ẹ̀ kẹ̀kẹ́ mẹ́wàá àti kìíní èwo ló wà lọ́ọ̀ àbáyìí mú wọn ṣé àwọn haúsá àti fúlàní náà ta bá wà lọ́ọ̀ àbáyìí tòkálù tí mo múlẹ̀ sáàmì láàárọ̀ lójoojúmọ́ mo wá padà wá experience máa rí wọ́n gun maṣíìnì wọ́n gun vespa nígbà náà honda suzuki àtọ̀làgbò kódà náà àwọn student mi àwọn tó gbé maṣíìnì eh, suzuki wá ẹni tó gbé mọ́tò wá student mi àwọn bá rí ti àwọn adá ìlà lórí machine yẹn wọ́n follow traffic law lójú ẹ̀ iná tọ̀ báyìí tọ̀. agbóró pé dúró tí wọ́n sọ́lò sọ́lò lásìkò. ṣé ní ṣẹ̀dá fẹ́ lọ dálẹ̀ ni? ṣé ní ṣẹ̀dá fẹ́ lọ dálẹ̀ ni? bá ní òjò wọ̀. bá ní òjò ṣiṣẹ́. lò ó bẹ́ẹ̀ wọ́n rẹ̀ bí ẹni tẹ́rẹ́ rí ní bẹ̀rẹ̀ republic níbẹ̀ kó tayọ̀ sí lọ mọ́tò tó bá tẹ́ ẹ̀ bá ṣọ́ra ẹ̀ bá ọlọ́kadà ní tó dúró kọsáré kọjá ní pẹ́sẹ̀ tí ò ní òbí traffic ọlọ́pàá tó dẹ̀wà bẹ́ẹ̀ rí sí ló ṣe fún lásìmà tó wà níbẹ̀ rí kí ni wọ́n ṣe fún ibi tó bá ní kọ́ máa dúró ìbẹ̀ náà lọ dúró pẹpẹtẹ wọn á kọ́ sí traffic ṣe tẹ́mpì nǹkan ta fẹ́ dé kúrò bí yẹn ṣẹ́gbà yẹn ta bá kúrò láṣẹṣẹ fẹ́ tún ṣe nínú ṣe táà jọ ṣe ní ìṣọ̀dá ló ń da lọ́ọ̀rù láyọ̀ àbáìt pẹ̀lú lọ́ ààrin bá aṣọ tọ́rọ̀ tó àwọn òtọ́rọ̀ ṣe máa ń sọ òun tó ta ìlú ní ìlú máa ń professor e eu ìmú alákòósí láwọn ọmọ ẹ̀ sọ̀tà máa kó sínú alákòósí láwọn ìdá àpárá wa sọ láàṣìṣẹ́ ra létí nínú Ramadan yìí ọ̀rùn yóò máa jẹ́ gbòòrò só rọmọbọ̀rọ̀ ní ìyá nípa bẹ́ẹ̀ ọlọ́mọ bá agbóhùn alákòósí má jẹ́ àwọ̀ alákòósí àwọn àṣìṣẹ́ má ṣírò wa má alákòósí Subhana Amém.